ogun oṣù ogun àjẹ́ olúwa lùwọ́ olúwa lùwọ́ ẹ̀mí òkú tó gbádùn ṣá tó ń bẹ nínú ilé jésù ọlọ́lá kò burú láìlà láìlà láìlà ìlà láìlà láìlà ìlà jésù olúwa wa àmín jésù. kí o ṣe. ẹyin náà àrà ń gbàdúrà yìí. honey are you done. ẹ máa láìkẹ gan mo mo ti ẹ dùgbò tó fẹlẹ. ó ní àbúrò mi kan tó wà lamẹ́ríkà mo wá sọ pé mo fẹ́ bára lé ṣùgbọ́n létí mo wá sọ fún banana island mo sọ pé ilé wà bọ̀tí fọ ni mo wá ra lé sí. ìgbésù nọmba one gbogbo àjẹ́ nọmba two òun rèé bí. wọ́n ti fẹ́ pa o báwo nìyẹn ṣe máa wọnú iyàrá àyàn ọkọ ẹ̀ tó máa bá tó máa kẹ́sẹ̀ méjèèjì sáré ògiri ah, ah, ah. mi ò tiẹ̀ bìkítà bóyá ìyàwó obìnrin yìí ti fi ewé májèlé sínú oúnjẹ mi iná la fi ń wo báwọn ṣàwọ̀ ṣàlù ayé wọ́n tún ti báwọn ṣàwọ̀ ṣàlù òde ọ̀run. wèrè sí láti fi ń wo wèrè. ọmọ àti ayé ni mí ọmọ àti ọ̀run sì ni. ẹlòmíràn fọ ìtọ́jú sọ̀rọ̀ oṣù. àwọn ìyá mi ni bára ìyá rẹ̀ àwọn ìyá mi ọ̀pọ̀ kí alágbogbo idẹ àwọn ni ewúrẹ́ wọlé tẹ́dẹ́ àwọn ni àgùntàn àwọn sì tún ni ẹ mo jẹ́rìí ẹ wèrè wà ń lẹ̀ rẹpẹtẹ gẹ́gẹ́ wà ń wà ń alágbàkọ ni o alágbàkú obìnrin ó yà wèrè o ó fura ni o. ṣé bí ìfẹ́ torí kó máa wà láàrin wa náà ló wà láàrin wa ìjọba láàrin ìṣojú mi fọ́ ni. èmi àwa fi yẹ pé ahéré ló máa lẹ́yìn olóko.